doko wara kanon ono onyi knowledge onyo ye wenabdina onyo ya taron injila ayi nunun lidiyan emusu yan obutu ne musan emusu koyiran ono obutu ne bisan obutu ne bidaudin ono lori twewanin ono na asiru ke wala ni bi no muri generation on ama ono badu kunya yan ayo no ono yara inu ma nene korona ba se do hore korona no do na wono gumle o nto hore ke abo aba do mi na ka do o enyo na ze muto ni be aka do o ego wa msu na be do du hu ni da o ejen ego aso de mo bo wa mo bo we we wo mi ni ku e ko nya sunu ho tabdila muri ma bara abẹ́dẹ̀ wẹ́nyà òkútẹ́ lókọ́ àwọn tó brọ́dà àzẹ́zẹ́ wáyé tó brọ́dà níwọ̀n kọ́ àmà sí gẹ̀rí ààrẹ lóṣù tí ọ̀rọ̀ láti tó mọ́ yìí wìsíkì owó gẹ̀rí àgókò ó ń tó mọ́ yìí omori sílẹ̀ nínú àbẹ́rẹ́ náà ni àádọ́ ọ̀húnrẹ́ kọ̀rọ̀ yànnà rà bá ní dáìkẹ́ kọ̀rọ̀ yànnà wọn nára púrúdà àkọ́kọ́ ṣẹ́ tẹ́ yọ̀n àádọ́ mọ́àlà dáàkọ̀ ọ̀tá wọ́n àkọ́rẹ̀ wá wa akwada aisha ka hewduwa ni university wa kwa juzun tumuri hi wa abedo shen ko sen tumuri shen ko agwawo sai na baka rodo lon oro ori se na mar pure ko hanya doka hmm ja ko ko na horo wa e wonon doka satuhani ma uhalihi ana sai na baka wuri kira ya baki nuna ba e min ruka to hala na ba musallim al-kazzab aw de kwani men do ne koni ko wonto mun hin ine kono dara ko nan da da kene ko nyira kan ko mun ko mun dira ya na kenen he ni da baka ka umar e wure na be nu ma wa wa sen ko sen lesin anda inin abai olkaiwan ka sa uhani ma uhanihi rasulillahi sallallahu alaihi wasallam ila shan ko zin to ko eh no ko ba banya nan ke soy on tumuri muri o ka won to ama enwuri man e man ya shan ko ene do ina ibura e ni ka abuje ude to musu ya anyo e himba sun 1 2 zero four five six ewezi n'ụgbọ gem ije nakọ n'ọrụ nye onye na dabe esu ọnọrụ anakọhụ anakọghera de esu onye tụ na ọrụ kọwa nọrọ kọsin anasị ihe ntụ mmiri abụl kọsin anam ashanwu kwọ dọnụ ka anyị tụ mmiri ntụ lọsịrị kụrụ anyị na-echiwa anyị ana yuko nayo asem kolototon aze na do ona pake ayo no yehe numa na manse ba se do dana ona gomma Qur'an de nyi chuheten daga hede ban abai ne chuhete da mi hijira hor makka na madina abai ne da heoke ayi ne ne makiya ọ̀rẹ́ mi hijira abẹ́rẹ́ mi ní tiẹ̀ tẹ́ ọ̀rẹ́ mi náírà mi hijira by the year six twenty two ọ̀nà sì hijira mẹ́ àbáyé ah, náà ọ̀nà bẹ́ madaniya ọ̀dà kẹ́rì yà kó má kàyà tó yẹ tẹ́nu ìdá mo rè é kó wọ́n kò tó mo rí ọ̀mi ọ̀bẹ àmì hajj má kàwé àwọ̀ ọ̀n tó mo rí màáyé má kà ọ̀nà dàkọ́ ní tiẹ̀ tẹ́ ọ̀rẹ́ mi náà kàpìtì hijira madaniya kọ́ yà wọ́n. de qur'an mani gai keku keku keku owe yazo ka dia semi bada dak oichi hetan awrim ne chiri suratul alaq hete en sura na gora wana suratul muzammil suratul mudaththir ono muri akai pitopare onto no mena da chikwe nguda ya da chikwe ne yomuri ya wal muzammil yona da chikwe wani kumi leila illa qalila wa kweteni na hodu ama ke ewi chedu sala nisfahu awin qus minhu qalila ila wa ucheba chatron sala do chatron ni maheko muri awzid alai abka wa e, nisfahu awin qus minhu qalila abka dahoni la uchi awzid alai abka wala dato do mo ni me na ke onu wa me ni la okene wa do wasa abira hadu suma heken daidai weti da huyewa daidai wada kiki wani hadu suma heken daidai wada tura hin dume dauzi da alaihi amma warattilil qur'ana tartila qur'an nan do ka veci veci yo kwete ni raho galu na kwete ni raho do chemti zwaro poko man dai la ilaha illallah la ilaha illallah ɛfɛ kama ɛne na hɔn no domini ko waa sɛmɛ dima ne prepare wɔn tó muni hin ko waa sere ahodoɔ si jare waa sere ahodoɔ si tenyan waa empower wa spiritually ɔrɔke ina sanulki alayka kawlan sakila ɛni mo na gore tɛkye yaaba sisaahu ɛrɛ ana ɛka kawlan sakila ɛrɛ ana ɛka ɔrata anabi la ilaha illallah la ilaha illallah ono wele anara taw kekere la ilaha illallah ono wele naika allah agwa ndora me wani honon la ilaha illallah ono wele naika ahwa gwa wochete daka ira hon dako da hande yaran ago kisoy e ka ki la ilaha illallah la ilaha illallah obre naika waka abe kuronye nwe biu ago ko ka kisoy la ilaha illallah la ilaha illallah ọbẹrẹ náà kò wá ká di malaika roro di yéé sika a ọdọ náà wọn aka náà la ilaha illallah ọ̀nà kálímà náà ká anabi musa alayhi salam ọ̀sẹ̀rẹ̀ ayé náà kọ̀ roro dáàpọ̀ múni kò múni ṣáàdùn àmì máa bá sí special àdùn àmì máa bá ihe múni ní ètò ìwé àdùn náà sẹ ọkọ̀ wá ká kí la ilaha illallah ọ̀nà ọbẹrẹ náà ara inna sanulki alayka qawlan saqila agodo ko mujahidun dek enwana nuqaddimu arwahana wa amwalana rahisatan li raf'i rayati la ilaha illa allah aka ugwai uhwai yes presentan rahisatan very cheap yomori hi oymisoi owe oyese raise the banner lè rọ́f ìrọ́ọ̀yà ọ̀yẹ́ sì ka ahirẹ̀ flag la ilaha illallah àwọn ní àbáàn wọ́n ní èsì ká sísú kátà sọ́ọ̀rì la ilaha illallah inna sanulki alayka qawlan sakila men bi bulo tumi la ilaha illallah la ilaha illallah ono wa dinyo ni amen la ilaha illallah o re mi la ilaha illallah enyi sa ko enyi enyi sa nyi dale banyo ọba wòlùkà explain yẹn wọn ẹ sáà sọ yìí la ilaha illallah. èjì ntòmórì kútọ ọkùsí nà màìkẹ zu àbẹ àwọ nà màìkẹ jẹjẹ inéhi kúnáfúlà dòmórì ká eré yóò yíta tí zọ ẹwọn náà yíyọ jí pé wọn yẹ ayé wọlé mu dasir ẹwọn náà kúṣà ti parẹ wọn ngẹngẹngẹngẹ hàn kum fa anzir maso pa enough wala empower with enough spiritual empowerment wala nye ɛhɔ What mi sika ma pawo oh, de ma po ohɔ ɛwɔta de ma pawo do wala wala nye enough tazkiya ria ɔra aho ne ha o <coughs> amu ko eh, ɛnyɔ ne ha o. ɛsɛ sɔ katam ɛnyɔ eh, ne ha o suban ɛnyɔ eh, aban wala nyi wala humble enough twehe kum kwete anzir kolono warabbaka fakabbir juwa kolono duwa mugama yomurihi wasiyabaka fatahhir dumisho enya woni bimana your outward behavior abanoni kawa ba kotonu ntɔnu wa kan anyɔ ina nika asala mɔlare asala mɔlare anyɔ ina nika asala eri tietse asu tietse anyɔ ina nika asala eri hwetse ewe ebe ehu anyɔ ina nika asala ɛsɛlɛ ka ɛwɔ ɛba asɛ abisa na ika obi outward behaviour ɔtɔ hir nie wɔrojiza fahajur abozu mutsumutsi abɔlɔ na se mɛbɛ mɛbɛ kume yeye ŋun ne hɔnɔn tɛŋ wa hɔn nan ni hijira koze yo wala tamnun tastakthir wala tamnun tastakthir asuri ekwe iwu anya ka iruru hunde iku we ekwe iwu alukari omuri hi wale rabbika fasbir ni suru omuri ha ehwana atu warda bima qasama allah lak takun agna nas ayo hinati no icheno muri ogatu ko wa ina na eka ọwọ àyìn náà náà kàkà ẹ eh, wọ àbí sọrí agina nurse like ọwọ tó bá yín hun ní nurse ni báwọn náà ka ẹn tó rọsálàm dùlùmí ilà amalin ìzá amiltohu ahabanilá wa ahabani nurse ìwọ́n tó múri dùn ó kọ́ náà kejì màmí dada siriyam lomori siriyam lọ́n tó múri kìsọ́yìn ezhad mi na zoe honon komuri bene sire yao we zoe honon do aguro muri hi omuri wana to honon do tuli nyo adunya malawon on to ho kawon ayo do ka besen hiya bisen lim e ke hana ina wanyo da me jino muri hi one ana ina wanyo ne na da me jino muri hi tono wa ya ko enyo ne zoe su jino muri hi ije ni hinan we ara mozi do we ne iche aka mi e omuri do ai eje mi se ya ari ajeni aka nira emori wele ke yase na du je mwe jo ku bo wana ipo bo ka we je wo di nyanya wa ha a business ne non takwa ke na rasi control hanin wezu ye honon wa guru muri ya won dok was had fima inda nas yuhibbuka nas zoe sana ida dan ne kada sire ya won ila na ida ush ai kana ida u prefer hunana hin wazan onto muri aliyadul oliya khairun min aliyadul sufla o wana ye be baka do onur wana ye wata na pa kasim o wana ye be ba onyu banyi na ye waten ago ye ni kolitar wa du koi wa o do banyo non don do banyo so da be ile mu o zezi du koi mu hezezi eku wa ka wa me wanyon kire wanyon kire da do a change ɛdɛn wo ekɔ eŋu dan de gye ɛsɛ yato wo ɛkonya ne kemmerɛ no because anya wo kyekya ekɔ tɛri ne ekɔ yi wo ɛkonya wo sesa yɛ ɛne bi akegye di wo sesa yɛ wo hira anyi sido mu nyuma ne sitar bi yɛn yɛn to mu ni ntom wa gye ne to heaven de mi kabara de to heaven de wa challenge di kofuru system Anan, anan this is quran rihin na domuri ku ichi qur'an ben qur'an de mi cho kene e da ka onyere na men domuri chu qur'an ben oi ba correct e da ka ban so muri iska men do so qur'an ben oi so si hukum ben da ki si qur'an ni man on the tawhid ayi meka adan ne sorti nai o morihi adan ne nyina sho morihi je on ri da sho morihi kunya inere yo no isa na ahi omurihi wala adoka anyi omurihi wala wala adoka anyi omurihi wala toho ni lewole fir'aun shaitan no dahi ni fir'aun shaitan no doka anyi omurihi ọkọ na ọsọ asa kenen fir'aun ni kan na rabbukumul ala ono wo omurihi ananyi ne ba okekere so wala anyi al aqida danyi la so muri tun duhu ni lewole ede na eka fir'aun ati machiavelli lord denning karl marx Max Weber MM Kess ọ ya na <laughs> anyị ma eke na ịya abụọ du parawahu na weti dọ jekene mala shetan onye akida ko akida onye rububia ọsọ anwụ ni islam dụsọ anwụ ni tawhid ụmụrụ anyị ka anyị sana bụ mmiri anyị ezike ọdọkị konyake n'ọrụ egwe ebe asonye ogu lord of iron or lord of thunder eh that one year really lord of lord of uh, the god of water the god of sun the god of that one year the god of railing eye eh, eh, omuri konya ilahun wahid ẹ̀yìn múrí ọ̀gá yìí ọ̀nà ọ̀sìn lá ìlàhà ìlàláhù jẹun wadwe ku Qur'an wanaresh vosho je tu Qur'an de tun eba mi chobe asana udwen dawson a tuen de tun juzi ana kaka omuri hoze pala dasha honi fatahan e fatahe rijete de tun amare tu ani amare tu inu huntu muri sallallahu alaihi wasallam dawahore alkaya ku cha enye te don tomri aya non sho na sura nini sura non sho to meto nini da wo tun ama da man po go like this o is ma kana ele mana cha ran tin no tompa ha ele mana cha tin leta ele mana cha tin la wo cha ran nini inu mutun da man ko aban go don tomri e kose go ni malaika jibril chi yen inu ha onon don don tomri ka from beginning to the end ana yi fɔma tɔnɔ yi nani from suratu nas bakara ali imran nisa ma'ida an'am araf anfal tauba yunus hud yusuf koko na lɛ tɛ a bɔ mori mi toon inshallah taala imaani b'a sɔɔ da tɔmɔ na mori yosi ani ni bɛ hinɛ nu kekere ka a sɔɔ ni suratu fatiha ni komi ci bi a bɔ daa ba yɛ fatiha ni a kan ni sala sɔ jɛ ye ya yi raka ya yi tumisi yaka ago fatiha na wonyi qur'an fatiha na wonyi banyu keke na bisu ne ni qur'an mun na dosu wa itu won insha Allah taala time ra bango umuri usi ya je den umuri usi tuho di nyoni suratul fatiha aren tafsir dane huni agere jeje akote holen bere ni ori ọ̀rọ̀ ajé ni bisa ọrọ ọrọ dọmi ka edile ni yusi ka àwọn bi nan amẹ dasẹrẹ hun nani isọ náà ọrọ anamí dọrọ nami ẹni ọyẹ atọ àni wọn dọ sọ barika tọ koran wọn dọ sí paayi wọn dọ mẹ di abi family koran family koran ni family murihin wọn dọ mẹ family koran dọ mẹ tẹnana náà kaka yọmọl kìyàmá abaka ẹ kọ koran iná póró dẹ́n ní ẹ̀ ń ní ẹ̀ tá ha ẹ̀ dẹ́ yìí tó dó koran nínú tọ́ka wọn dọ mẹ tina na wasu quran mu koro in private life on our collective life mun da su takwa ina wadannan wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له من يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله ajani anayka yani ehe ini awo ramadan ni aba ini ra ka he tura cheche he zena turi himba anan to nabi sallallahu alaihi wasallam anan hijra hur na madina ana sare hiyananye bulihinda ino september year 2006 wale nabo arizana ine koyajen wale nabo gatuwa baye kawanan wale nabo ayaran wasu lafiya wogodo da yan bata da na na rawe doriya akɔsɛ ana ke akɔsɛ lee murihi muri na bukata ban muri na kana akare ugu na bisa na kare da ke ina yan banayan kon man ciwo tai do wuze hai dia inan dia kosa mu kala hekon dia inan dia kosa mu ka ya meken una dia lain ngoro dia inan di akɔsɛ ibira ɔno ra ɔne ɛwa mehe si ɔno si mehe wa di akɔsɛ ɔne bira ɔno di mehe da tɔnɔ da mehe zi di akɔsɛ inu yɛ nan ama mi jɔba ayɛn jɔba omori di akɔsɛ inan ɔlɔ mi mo bɛ ha ni ini uwe sɛ awike orukɔ nɔ akɔsɛ aban umurika ayiwono niyan kula shay'in fasalnahu tafsila umurika a bisa wasa bimbim ono shi hanme hehan me ni wonon ere yala sozo qur'ana non sai banyan saka wa me omuni mi chuhote omuri usi iye ni ma hone ile omuri shoni hore dawa ko Qur'an anyi sahi al-isti'aza wal basmala al-isti'aza oyi poisere wal basmala ate oyi nyimazire oyo murihi oyo murihi subhanahu wa ta'ala ini ayamban orin ya yìí ní ẹ̀wọ̀rọ̀ ọ̀nọ́rọ̀ ẹ̀mẹ́ èkó mọ́rí yìí kẹ ìyá mànàbà kòkó àn yàpò ìṣeré hún wọn ní ọmọrí yìí ọ̀ní àbá kìchá kàndán ọmọrí àká ẹni sọ́ọ̀tù ka ọkà فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ọmọdéke ìjíwèé sìkà kòkòrò áàni ni pòlíṣẹ́lẹ̀ ni hún ni wọ́n mọ̀rí yìí kò sílẹ̀ hún ní ṣètáàni anáyẹ̀ká èyí nírẹ́ta ṣètáàni anáyẹ̀kọ́ mọ̀rí ẹ̀ṣọ́ ọ̀kánà ọ̀kánà rẹ̀ ayánbọ̀nà mọ̀rí yìí ṣètáàni anáyẹ̀ká wọ́n mọ̀rí tẹ̀lé nìyẹn ṣètáàni anáyẹ̀ká àbíwọ́n náà hẹ́ ìrọ̀bí ọmọdé yẹn náà kánà di shaitan wotu he ya nabi adaman koni wa ko zigi porun oni ye zigi jizawe de jizewa ri jizewa ha oka la aqudanna lahum sirataka almustaqim omori meba ya tu jijan nabi adama ilo lo divi ilo divi uzama o devin ma o amma mana ba kudi mai zuwa <clears throat> nimna ya to la aqudan lahum siratal mustaqim mana ya to ini uze umuri hana warawo izo mana jezi wan ene isko no moida ene ni ima ko jigi o kasame ana la bodo di ne ne on ene ne de wa wan ashe ka e woni isko moida e o shetan e bebu ẹ̀wọ́ ọ̀wọ̀rọ̀ tó ráwọ̀ kọ́ apò ìṣeré wọn ni wọ́n mórí kò sẹ́rẹ̀ wọn ni ṣètọ́n ṣètọ́n náà wà nínú ẹ̀jẹ̀ níbi adam hẹ́n pòrò kẹ́nẹ́ sẹ́mẹ̀ àgọ́ka àgọ́wíjà níbi adam àwẹ̀kẹ́ àgọ́wà níbi adam ríjan ó mórí tó lé nu ṣètọ́n wọn wájú ni òmùrẹ̀ rà tó níbi adam aleyhi salam dọ́ka ṣètọ́n àbí màláìkẹ́ ni ti ṣètọ́n abẹ́ ni kẹrìtú yíyọ ṣètọ́n nìkan ana khayru minhu khalaqtani ni nar wa khalaqtahu min tin ṣètọ́n nìkan ọ̀nà yín bá yín wọn ọ̀nà yín ìdàhún náà àgókà ọ̀nà ṣètọ́n nìkan náà mẹ́hún nira dẹ́wọ̀n mọ̀ níbi adam hún àdàwọ̀ àgọ́ àwọ̀ ọ̀nà kẹrìtú yìí lómọdé ká ó kàwé kẹrìtú yìí kó to fakhruj minha mazmuman madhura jina to yahuda ne shaitan ne wa jin duwa wazuna kaka o wono huwa atona kaka umurihi orechihi doka e umurihi agwan nabi adam wono numan miman قال رب بما أغويتني لأزينن لهم ولأغوينهم أجمعين أمره أيترني أنترني دو سمتني هذا دبي أن أبسنا يكور دبي ما مويزا يوادهم أبرنا لو دبي dem sere hili nyia owó àfẹ́mẹ́ dọ́ni mọ́ọ́bì dáadáa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ka ọ̀nà fúrẹ́ǹdẹ́ wọn dàbí èyí dẹ́kì díìlì ẹni rẹ̀ ní díìlì ní èyí dàbí wíìtì ọ̀kẹ́kọ̀ọ́ ni wíìtì ndọ́kọ̀ ọ̀nà ọ̀kọ́ bẹ́ẹ̀ lọ́nà rẹ̀ ni ọ̀nà tọ́tù rẹ̀ ni. àbúkúrò dìbí ọ̀rọ̀ ànyọ́nyẹ́ ehi tó nyọ́nyẹ́ ehi tẹ̀lé mẹ́rẹ̀ ehi dọ́ka ẹni sọ wọ́ọ́rẹ́ ń wọn. dẹ́sẹ̀ ni ìjáwá yà ṣe ọ̀rọ̀ àkàtà ẹ̀ wọn. ọzọ amẹdàmẹ náà kẹm dọkì bídíàtù hasana bídíàtù ẹdàmẹ nílùúdà ọ̀ntọ́mọ̀rí kà abẹ́dàmẹ bẹ́ẹ̀nbẹ́ẹ̀n kúlù bídàtìn dọ́làlà ọ̀kúlù dọ́làlàtìn fínàr abẹ́dàmẹ bẹ́ẹ̀nbẹ́ẹ̀n òyìnbó àgbọ̀yìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀n ọ̀ntọ́mọ̀rí kì nírọ̀ ọ̀hún ẹ̀hán ẹ̀hún ẹ̀dàmẹ dọ̀ ọ̀hán ẹ̀hún ní ìwé ni ọzọ amẹ owó àzọ mẹ dọkì ẹ̀yìn ọ̀sán ẹ̀dàmẹ ene ye kɔdamo di de ama sɔni bidatu hasana sɔni daminɛlo la so ara nye bidatu hasana ara nye daminɛlo la ɔdɔm da nye itse nelo la ɔdɔm da nye rekɔlisi nelo la da kɔ nye o ɔdɔm da ka islamic party islamic get together islamic disco that's islamic twelve shaitan kɔni ma ni ba mɛ la uzayi na nalahum dɔɔni mɔɔ bɛ ye wa wáàzẹ mi wọlé ogo yẹn na homa jumayin bí wíwí abẹ́ẹ̀ ní bímbím omuli ɛɛbɔre nya illa ibadaka minhum mukhlasin ɛɛbɔre we omuli ana ɛkɛ omuli ɔnu wɔta ɔba ani wan ayi na ayi kɔri hɛ ɔne ne ɔnu mi bua gbemuli ka inna ibadi laysa laka alaihim sultan umuri aweri edena ba azen ni kore ha mene awre maka edene mota ni wanyi sinyo mwewa arenye nesa ana ka weba zo nyi wa zo mwewa edene ene ba ba na hiwan ibadi do muri hon wata nusiba al ubudiyyati ila nafsihi do muri sho do relate to enwanene complete servitude kene ni baza mwene dekene warihe omurihi orihe omurihi bana basura so nete omuri wa kamani me da hoze mani me da hoze okore na bawa non agoka wanyore hiboyan so aka me amen ama ogawa urajin iya ihe omurihi bin de akohero omurihi yesu zuka ya warihe omurihi ono men were ka

òun lè bí ọ́nù kọ̀mẹ̀ wọ́n àìsàn yẹn wọ́n ọ̀nà mẹ́tọ́ mú ríkà yìí abẹ́ náà mo ka wọ̀ rẹ̀ rẹ̀ nù abẹ́ náà mà kà má rẹ̀ rẹ̀ nù òmùríkà ẹ̀ wọ̀nà tọ́wà òmùríkà ojú ọ̀tọ̀ rẹ̀ òmùríkà zálìkà bí anàlá mawla lẹ́dínà àmànú wà anàlìkà fìrìnà láàmúlẹ̀ lẹ́hùn òmùríkà wẹ̀rẹ̀ abẹ́ náà ìkọ́ ìdánwò yẹn dẹ́jẹ́ tí lọ́nù kẹjẹ́ inú kóró anàlìkà rí ẹ̀rẹ́ náà omuri ko na maulen ni ona master ni ona badari hen ni amma wa anna al kafirin awala na mukawo armadaw da kene da yomuri muriki la maula lahum enenya darihi na wa amaiti na na ba zaman korihe murhi wa min wa korihe murhi onye dumuri ole ze korihe ewin da bisu wesi dumuri agukora ihe muri hiyo do doko muri to do aheko muri hiyo iso no labore hano wala aheken do aheke na muri ke amwe na mare shaitan wani zo zo mewa amma do muri amma wanao azanu wana zaine ne ana abala utowa وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا مريكا نا وانا اني ووتنو غني عني، دو مكي جوزاو دو اني غنا بازاو ان نه وزاغ وكه ان نه شو ما هنكه اوغن ان نه سيمو كوديبي abúlé ńlá àmì ní quran ọkọ àmì ẹ̀ náà jẹ́ náà sùúrù kiri ọwọ́ àná ni ìmúlẹ̀ nà ha ẹ̀ ẹ̀sì jùlọ nà. ẹ̀yìn nígbà ẹ̀ ní kẹ́nẹ̀ wà áwùláàd wọn náà nyẹ wọ́ọ̀tì ní jẹ́ náà yà má. agbọ́wọ́ tó mú sọ̀rọ̀ sọ́làm sọ́dọ̀ yìí kọ̀dọ̀ tọ́lá náà ká bá ká bùsà nàmàdúrà ọ̀ká ká bisimilah allahumma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtana innahu إن يقدر ولد في ذلك لا يضره الشيطان أبدا كما رواه الإمام البخاري إمام البخاري دي حديث إلى إن صحيح البخاري أنتم صلى الله عليه وسلم كا أذن نرى أنني أنا نعيم ميكا ومترونا وكا كابوسان دو كاكا بسم الله من مره مرهين اللهم جنبنا الشيطان ومري إمرسي من سي شيطان ريري wajen bi shaitan marzabtana e duk wasu shaitan nuri su wa nami izane in za non ana wuzi wato mutum sallam in za no no omori ho kadara ko wosi ka anmozi ose oje ino ikapa ko ikapa no no omori ki shaitan na wa anyu kata to reso tinative ama umoro yara hahurozi ihe ka aka dina na roi ime dadi ni ya sasa lako ya na hotata da ya sora on ye yi na hekota e ya ma heken ni a kene ya barin e na sasa to dide shi kuku da mazo kanyi bi kanyi nọ non ati ihe nọ da ba da e ya re chuwa kenen isa ma ebe kenen sambe tu zona ya ba ore jo e ya ri avon wee ka otumuri ọkaka wakaki bismillah daa ihe yi nwọrọrọ daa ya kọ duwa duwe koko muri daa tọ sini wakaki bismillah wari sọnọ kẹnyi sini ma ya dọtọ nwọrọrọ ya tamai wa sọ fi na zai mee ẹyin ụzọ anyị ihe kọsan ihe sisan lakọ rẹ ita ilẹ̀ ọ̀tọ̀ ti dọ̀ àwọn náírà yẹn bá nù ọ̀nà mọ̀kọ́ wẹ́rẹ́ kọ̀ lọ́wọ́ rẹ̀ rà nyà wẹ̀ agogo èrò kà sáré sà sí wìnyín kéna wà wẹ́n ẹ̀ yẹ kà wẹ̀ àsáré sà sí wìnyín ẹni amẹ̀nyẹrẹ ìtútù ẹ̀lẹ́nì ẹ̀yìn dọ́gbọ̀ọ́sì hundred. muhammad salih al-munajid òmùwé dọ́kà ní hundred lẹ́yìn nìyí sẹ́nà àwòkọ́ mẹ́rin náà ana rukawa haunan ana rukawa mai a zaune a tuka na dai a shawo abuwa mene ya ne iya kosan di ya ki shaitan oni biyo bi di ya mika ya po isere hunu wan kumuri sere yi hunu wan di ya anwa wupuru omuri subhanahu wa ta'ala oka inna shaitan lakum aduwun fattakhizuhu aduwa yen ni o ka fataki shaitani ọnụ bịa ọnụ ọrịa dọwọtọ kọnụ bá mẹ ẹwọn nínú ẹwọn nọ lẹsọ ọnụ bịa ọtọ ni zọ ọnụ bẹ ni ẹnika asosọ asosọ ni ni ẹnika asohama ni ẹnika na náà wùlùkọ́ wá sí sẹ́rẹ̀ ń dá àsọ̀wé tù ní ni mẹ́ẹ̀ni so that ozi ya anama dọsị kụhọnya bụ ahụ dọsị kụhọnya bụ shetan ihe nye dọwụ ihe nye dọwụ shetan ndị na ọ bụ emuzi na bụ anyị shetan bụ tinye ntụja n'ebi adama ọnụ ekenere na nọ ama akọ nyara ọna ọna akwara ụkọrọ nọ ụwa ọma ebe dọka rọbbi fanzirni ila yawmi yubasun omori soko godom asimisu loro de hota domori ka innaka minal munzarin ya wala meo shitan wana yara puru de hota domori kama ila yawmil waqtil ma'lum nan wana ka emaje yo e o mono je nwa always gi puru juzawidi juzirema arwa noka were asaru ha asọ́dọ̀ rẹ̀ á tó ló wà rọ̀ wá ló wò kó mu ní ló wò eré ka ọ́ azọ́n oṣù tó yẹn náà náà nka ṣètàn dá yà ni di ló wà sọ́wọ́ kanyẹ́ náà ti ẹ̀yẹ ẹ̀wọ́ olùkọ́ yẹn wọ̀nyí àwọn ṣètàn ọ̀sán mẹ́ta yẹn nọ èrè èbè ni ọ̀kọ́ mu ní náà kó mi bìrà ọ̀ náà bá àwọn náà ẹ̀ka wà gẹ́nẹ́ ẹ̀ ẹ̀wọ́n náà kẹ́yìn ẹ̀wọ́ mu dìbí à ń ewu ọdọ di ọwọ n'ọrọ wa ọdọ assignment tan ọta meyọ agụkọ mania abụkọrọ ìzọni ha abamẹ domori kó ìṣeré ìdí nìyí anọrọ kesi ìṣeré wáyé ẹgbẹ́ òdúwe ka omori ọ̀ka ẹni koran kòmọ̀tòrò mọ́ ní ìhà àbàkọ̀ koran ó kọ́rọ̀ ìlànà ẹ̀ kìí jíyèsí ká mẹ́ di ṣètò ànìrẹ́ṣà nìyẹn dọ́ọ̀mù kò koran nana máa ní

ìjìyà wa kòkòrán fásitì isbillahi mina shaitan rajim ya pèsèrè wọn ni wọn mọ̀rí kò sí ní huru shaitan anatori ni dẹ́nà ìrẹta dáka ana kò sí wọn ni ọ̀ìdà kọ́ọ̀kù wa mọ̀ìdà pẹ̀lú. àgọ́ ya wa kòkòrán de kìsọ́yì. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ máa pè é ṣeré bíláì hmm. òṣèré náà kó àpáànù èèwò ìṣeré ka ànyí sọ́sà ọ̀nà òsì ṣeré wọn ẹ̀ẹ́n òmùrí òun tẹ gidigidi wà sí ṣeré wọn bíláì wẹ́ẹ̀ka ka àwòzó bíntìlá àwòzó bíláyà àwòzó bí pọ́ọ̀tọ́ náà mẹ́nyà òru àwòzó bí ọ̀pányánà ana kwebanche dasi ge au auzu bi ebachi au auzu bi apatubi alkarubi ihe eh, sọni auzu billahi auzu billahi bizatihi wa iradatihi wa hikmatihi wa kudratihi wa so mu ne wata gidigidi we sisere ma mu na ọdọ mọta ọnụ wata we sere yi ahụ ọnụ ka albusoiri anamal burda ọka wikọyatullahi agna almuda afatan min adururi wal an'ali min al utuli ọka wikọyatullah oyi sere na omori isere ra agna ọrọ anyụgbanye ọrọ anyụkata ọrọ ahụnwan almuda afatan hụ ni a bise na-etu ana na nke nyuze ani ka bullet proof oyo ko ani ka olùtìlẹ̀ ló ń ṣe ń sẹ́ ọ̀lọ́kọ́ kòńdó ń kárẹ́fì ọ̀lọ́kọ́ wá pátá ń sẹ́ lánàá kẹ̀ oṣèré múri rè hùn náwọ̀ oṣèré múri kan n'aka ní wéènù lò abẹ́ àhọ̀hàn oṣèré múri hùn n'aka ní ìràwọ̀ de sɛnyi dɔba para ho ori mi a'udhu billahi ma shumurihi ma si sere mu ma poisere omuli mota oweisere mu mina shaitani rajim do sere mu hunu shaitani ne nile taan shaitani iblis lanatula alayhi ojú ní omuli heitu shaitani wéèrè shaitan ezo na ọzọ ibe ọ masị kata mọ lọrọ mere ena na amọ sociology anyị tiri ways and as anasị rọra gbanwajin because ọrị shaitan iblis ọwata oku otu ọnyaza and na-epe mụkọrọ na oyiwe ni aka anyi subliminal seduction sequential persuasion àti classical conditioning. àyìn sọfí àbánu ní koran náà nípa subliminal seduction that is alwaswasa eh? min sharri alwaswasi alkhannas oyin wuguya da insinuation tó wọn kó ẹyẹ yẹ àti omori sèétánì kẹsàn-án la uzayyinanna lahu ima mɔvewa de yere abɛsa ne ye subliminal seduction ka ɔnɔ no wɔn were okorojo ne ara umere kɛnɛ kan oyi oyi ni wɔdame like egbori anan wɔn university de eh, wɔyɛ be careful ni wɔyɛ kisɛ yɛ nyina ihyɛ wɔn nɔn ihyɛ no wɔn university ewuri eh, imani awo wɔyɛ kɛm do nyana nyimani anyi stella or comfort and like nothing is comfortable in her were dọkaka eh, good morning star dọkaka how are you baby please stop greeting me how many class on ọnyọ ayẹ eh? ko ọdọọdún mu ani hate is ọ naani ọnamra ọnyà they did you classmate ẹ kọ lọkọ àká o ẹ wá kọ àhán comfort ah why why ẹ no dey see you again subliminal seduction then another sequential persuasion. ija akwa ademu we ija ni da akwa akwa enwe hore do adonye na ewo we odam do classical condition akwa na mu asi e ko ngo have been classically conditioned akwa muri ka do kana eh, akwa ye asi do ma mm, eh, ni do wọ́n àwọn ní classical àwọn ìwé mi tàwọn aṣọ ìwà ni. anyi pavol experiment ọlọ́rí eh? pavol just kọ́nù finish rúwú dáka am yẹn mẹ́ẹ̀ dáta wọn rúwú dé finish an dáwọ́ dídí rúwú nù dáka nyina dé ní wọn rúwú dé jìnnà dáka ok àtàwọn àmẹ́yọ̀ rúwú dáza ti ní ìhun ẹ̀ nìyí dáta wọn sẹ́tí steady temperature dáta wọn àwọn ọ̀rá nù. pere duru do iri nyi do hono oyi mo non so ho do suti ni oyi ana he aba me aba me isa mere kasa abe tinan bore anu no the very first day ana se kasa to nigerian film mamu ni hidauka who is that how dare you le mamu ne ko kasa to no okay <laughs> e ko nya da ka dadi anyi fi mo nyang in school aka anyị na okay let me see <laughs> wey the spoil like little little there was spoil like very little very little ọdam dị bàrẹ sọsọ ọlá ìṣètàn omi náà ni wọn ẹ wò múrí kẹnẹ agbáwo yìí olórí tufu dẹ́yìlì ibn iyad rahimahullah lọ́ka ṣètàn nínú lórí mi náà bóró ẹ̀ ọ̀nà ọ̀gbẹ́dọ̀ kò fi ṣètàn kò jihad. fudeli mu ya dore fodo nyinyin lọkọ wàhálà pèé kọ dọ́nà ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́rẹ́ e pèé kọ fẹ in ad ọjà hido fẹ in ad summa ọjà ha yà wà tó kọ́lọ́gọ́dọ́ ọ̀dà ẹ̀ wọ́n ni òun yàrá àṣẹ ìlú kàṣọ́dọ̀ kọ́lọ́gọ́dọ́ ẹ̀ wọ́n ọkà anagun ọjọ́ ní

ọta ọkagwawo shaitani tudiya na mai murya tuwan kaka auzu billah mina shaitan rajim domin wata man zazu wa kun jihadan fi shaitani ko domin kayan ka o wa sira na ni qur'an wa ja ya nya ngwai enye uri shaitan no se gaje wa hore mu wonni fa idha qara'ta alquran fasta'iz billah mina shaitan rajim ije ara ka odi kisai أعوذ بالله من الشيطان الرجيم أمري نو سري أي وطاو أمري أي وطاو سري أي وطاو ستا دالي هون الشيطان نايكا إن لتا أنتم رسول الله عليه وسلم ومن أباكو سلام